الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kẹ́yìn olùgbọ́ wa yìí pé àdìjọ kú ojúmọ́ àdìjọ bárúkà jùmọ̀ aláàjẹká ṣe wúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò orúkọ mi ni ọládùnní bello mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ́ nílùú ògbómọ̀ṣọ́ bíi sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kọ́lọ́n kọ́ jẹ́ kárí yín pẹ́ látàrí dáadáa lójúpọ̀n ẹ̀sìn islam kọ́lọ́n kó túbọ̀ wọn bá a sọ agbára dọ̀tun sí fún yín inshàlá ìbéèrè tí màá kọ́ fi ṣíde ó ní ìbéèrè tí oníbéèrè béèrè sulaiman láti ìlú ògbómọ̀ṣọ́ wa níbí ni wọ́n ní ṣe òṣìṣẹ́ ìjọba tó ń ti ìlú kan lọ ṣiṣẹ́ ní ìlú míì tó jẹ́ ẹ̀yìn odi ìlú ti tòun ṣé ó lè máa ṣe course nígbà tí ọba ń lọ tó bá ń bọ̀ tó sì jẹ́ pé lójoojúmọ́ ló ń lọ bẹ́ẹ̀ èèyàn alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni abdulhamid láti òṣogbo àwọn náà fi ìbéèrè ránṣẹ́ wọ́n ní ṣé a lè ṣe subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik nígbà tí a bá ṣe wùdú tán eléyìí náà bẹ́ẹ̀ òbí ìtún ni èyí tó wá láti ọ̀dọ̀ Shamsudeen nílùú Ìlọrin wọ́n ní tí èèyàn bá jẹ́ ẹni tó ti ń ṣe zina látọjọ́ tó ti pẹ́ tó sì tún jẹ haram pẹ̀lú rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ tí èèyàn wá ṣetán láti jáwọ́ kúrò níbi irúfẹ́ ìwà bẹ́ẹ̀ ṣé ọlọ́run yóò gba títúbà irúfẹ́ onítọ̀hún àti pé ṣé àwọn òróró ẹ̀san àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí ṣé kò ní sàn lórí àwọn ọmọ irúfẹ́ onítọ̀hún lópin ìgbà tó àbí tó ń ti pé kò tí ì níyàwó ẹjẹ bá wọn náà bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹni tí ń ṣiṣẹ́ ní ìlú odi kíkì sí í ṣe ìlú rẹ̀. ó sì jẹ́ pé ń bùkátà láti máa rìnrìn àjò lọ sílùú yẹn lójoojúmọ́. jẹ́ lójú ọ̀nà àtìgbà tó bá dáhùn tó bùkátà kọ́ máa ṣe kọ́sù eléyìí tó lè fẹ́ ní ìtumọ̀ pé títí láéláé lópin ìgbà tó bá sì wà lẹ́nu sẹ́yìn náà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kọ́sù lópin ìgbà tó bá ṣe pé ti ṣe náà lórí kójoojúmọ́ náà ni wọ́n wà lọ́nà ní àti àbọ̀ ṣùgbọ́n ǹjẹ́ ibi tó ń ti ń sí ibi tó ti máa gbéra lójoojúmọ́ tó jìnnà tó ìrìn tá a lè pè ní ìrìn eléyìí tó lè tara rẹ̀ láǹfààní àti máa ṣe kọ́sù àbí jìnnà tó bẹ́ẹ̀ tí ó bá ti jìnnà tó bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ́ pínu gbòòrò kan náà lọ wà ní. àmọ́ tó bá tó bẹ́ẹ̀ tó náà ní kò sí wàhálà láwọn àlómi ó tún tí wọ́n lè pè ní rìn àjò ṣùgbọ́n gbọ́dọ̀ pé inú gbòòrò kan náà ni gbogbo eléyìí tó ní tìtorí rẹ̀ sí kọ́sù tó a gbọ́dọ̀ kíyèsí agbọn abẹ́yẹn. wọ́n ní subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik tá a lè máa wí lẹ́yìn ìgbà tá a bá parí àlọ́ àlà bẹ́ẹ̀ ni ó ń bẹ nínú àwọn gbólóhùn àdúrà ilé ìtànàbì sallallahu alaihi wasallam máa wí. lẹ́yìn ìgbà tó bá sálù àlàtàn yàtọ̀ sí ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin ẹ̀tún wa sọ pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kì í pọ̀ jù. bẹ́ẹ̀ ni wọ́n ní téèyàn bá ti jẹ́ pé máa ń hùwà ọ̀daràn ọlọ́kan ọ̀jọ̀kan bíi zina bíi jàǹbá bíi olè jà irọ́ pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ǹjẹ́ tútúbà kan á ń bẹ bí tó lè túbà tọ́nà lè ṣàforíjì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí fún bí bẹ́ẹ̀ ni. qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a innahu huwa al-ghafurur rahim kò sí bí òkè ẹ̀ṣẹ̀ ó ti ṣe ga tó téèyàn tọrọ àforíjì túbá lọ sọ́dọ̀ Ọlọ́run tí àgbára tútúbò ní wọdànù lópin ìgbà tí wọ́n bá ti túbá tọkàntọkàn lódodo tí èsè túbọ olóńgbò hmm. Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa yóò foríjì hàn ó tilẹ̀ jẹ́ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ tó kà sílẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tó ṣe kọ́ lọ́n ti dá irú ìyà tí wọ́n fi jẹni tó bá ṣe irú ẹ̀ bíi zina. ànábì sallallahu alaihi wasallam ń sọ nínú àdéhìí kan tó gún régé tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa látọ̀dọ̀ Ubadah ibn Samit radiyallahu anhu. bánàbì sallallahu alaihi wasallam ń ka àwọn ẹ̀ṣẹ̀ kalẹ̀ nínú ọkà àwọn hudud àwọn ẹ̀ṣẹ̀ tó lọ́n ti sọ̀yà téèyàn jẹ lórí ẹ̀ hmm. téèyàn ó bá rẹ̀ nílé ayé bíi zina bíi olè bíi kéèyàn jẹ́ ikú parọ́ zìnà máyà bí ọtí mímu gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí téèyàn bá jìyà rẹ̀ láyé ń bí ànábì sallallahu alaihi wasallam ní onítọ̀hún tó bá dé lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí ó jìyà rẹ̀ yẹn yóò máa bẹ tahtal mashi'a lábẹ́ bọ́lọ̀mbà ti ṣe fẹ́ sí ọ̀rọ̀ rẹ̀ sí. in sha'a afa wa in sha'a ghafara tó bá wọ Ọlọ́run lè ṣàmójúkúrò fún tó bá sì wù ó lè fìyà jẹ eléyìí tó túmọ̀ sí pé àwọn ẹ̀ṣẹ̀ bíi zina àwọn ẹ̀ṣẹ̀ bíi olè jà àwọn ẹ̀ṣẹ̀ bíi ọtí mímu àwọn ẹ̀ṣẹ̀ bíi púpúrọ̀ zina mẹ́yìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ó ní ìyàtọ̀ lọ ní kó fi jẹni tó bá ṣerú ẹ̀ láyé ń bí hmm. torí pé tó o bá kùnà láti jẹni tó jẹ ìyà ẹ̀ṣẹ̀ tó o dáhùn láti ayé ètò ní ń nà ọ lẹ́gba ètò ní bá ṣerú ẹ̀ gé ọ lọ́wọ́ èyí tó ní tó bá ṣerú ẹ̀ kó ń sọ lóko kó fi kú tí wọn bá ti fìyà rú eléyìí jẹyàn téèyàn bá dénjọ gbẹndà kìyàmà yóò dé tó ń tẹsẹ̀ yẹn ni torí bọ́ tọrọ àforíjì náà ti tí kò túmọ̀ sí pọ́lọ̀ ti forí eléyìí jọ ọ máa bẹ tahta mashi'ati rabbil izzati hmm. lábẹ́ bólúwa ọba tó gbangban tó ga ọba ti ṣe fẹ́ hmm. tọ́ba wù á àforíjì hàn tàlẹ́ni tí ó bi léèrè tó bá sì wò kó ní ó jìyà ẹ̀ṣẹ̀ tó jìyà rẹ̀ láyé o tàlẹ́ ni tó fẹ́ sọ fún pé bóòlù ló ṣe lè rí bẹ́ẹ̀ hmm. lẹ́ni tó ti tọrọ àforíjìn tọrọ àforíjìn láyé torí pé ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ kan tọ́tọ́ dá yàtọ̀ ni. Hmm. wáyé o ẹ jẹ́ ká gbìyànjú láti bẹ̀rù ọlọ́run ká dènà sí gbogbo ntọ́lọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ láyé lónìí tó yẹ pé ó ń ṣe zina lójú méjèèjì ni ó tún tẹpẹlẹ mọ́ múra sí i tí bá fijọ́ kan ṣe kò ì tí ì gbádùn lọ gbọ́ yẹn o irú tí ń retí rẹ lórí zina tó ń ṣe ẹni tí sì ń ṣe zina ó dájú pé kò lérò nítorí pé tó o bá lérò ò ní ṣe zina tọmọ hmm. pàwọn ẹni tó ń bá ṣe zina ọmọ ọlọ́mọ làwọn náà ìyàwó níyàwó ni wọ́n ìyá oníyàá ni wọ́n àǹtí àbúrò aláàbúrò ni wọ́n so ẹ̀gbọ́n àbábúrò bàbá ẹnìkan ni wọ́n ẹ̀gbọ́n àbábúrò ìyá ẹnìkan ni wọ́n. So, ó dájú pé onízìnnà gan-an kò ní í fẹ́ kápẹ́ nìkan bọ́ ọmọ tó náà ṣe zìnnà hmm. kò ní í wù ọ́ kápẹ́ ìyàwó rẹ̀ wọ́n bá ṣe zìnnà ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ kò ní í wù ọ́ kápẹ́ wọ́n bá wọn ṣe zìnnà ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n àbábúrò ìyá rẹ̀ kò ní í wù ọ́ sọ́mọ pé irú tí wọ́n fẹ́ fúnra rẹ̀ ló ń fi lọ́ ọmọlàkejì àmì pọ̀ gbọ́lọ́ngbọ́n anábà ẹnìkan nu yóò ní jẹ́ni tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé ṣáájú kó tó di pé ń fẹ́ fọ́mọ ẹ̀yà rẹ̀ irun tí ń fẹ́ forí ara rẹ̀ ẹjá jáwọ́ nídìí ti ọ̀dà ẹjá jìnnà sí ti ọlọ́run ọba ṣe léèwọ̀ ká lè bá a rí ayé gbé ká lè bá a rọrùn wọ̀ ọlọ́run sọ wa lọ́mọ àlùjẹ́nà. àmín jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight ní nọ́mbà táwa tá à ń bẹ láyé gbèyí àti jákèjádò lè nàìjíríà lè máa lò plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six làwọn tó ń bẹ lọ́nà tó jìn réré káàkiri àwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńláyé yòókù lè máa lò ẹ jẹ́ ká mú ìpele yìí hello hello hmm. hello padà dàbí ẹni pé kíní ọ̀hún kò jáde síta bóyá láti ọ̀dọ̀ wọn lọ́hùn ni zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. ọ̀dà ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ kí a ṣe báyìí ìbéèrè mi ohun tún ni pé ohun tún ni pé wọ́n ní kí ni òfin ẹ̀sìn Islam sọ. So lórí ẹni tó jẹ́ pé ẹni tó ń lo nìkọ́ọ̀bù ni ó sì jẹ́ obìnrin ni tó ń lo nìkọ́ọ̀bù ó jẹ́ nọ́ọ̀sì tó ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn ṣé wọ́n ní ṣé islam faramọ́ kó jẹ́ pé yóò máa lo nìkọ́ọ̀bù rẹ̀ nígbà tó bá ń lọ tó bá débi iṣẹ́ yóò wá yọ tó bá tún ti lọ padà yóò tún lò wọ́n ní ṣé islam faramọ́ àti pé kí ni ìdájọ́ òfin ẹ̀sìn islam lórí irúfẹ́ ìyẹn bẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé àwọn nǹkan tó ṣe pé islam kò lè gbà wọlé hmm ẹ lè máa fi lọ ẹ̀sìn islam because uh, lábẹ́ òfin ọlọ́run tó bá pè wọ́n bá fẹ́ ṣẹ̀sìn wàá ṣẹ̀sìn sánsan hmm. tó bá sì fẹ́ ṣẹ̀sìn wàá pàtì hmm. kó kúkú yé pé ìṣẹ̀lẹ̀sìn hmm. wàá bójú lọ bí iṣẹ́ ń bọ́ ojú rẹ níbi iṣẹ́ gbàdọ̀ bá tún fẹ́ jáde ó tún bójú má dé ìdí kún sí dírámà bàbá sàlá sàyìn tó bá fẹ́ ṣẹ̀sìn yóò ṣẹ̀sìn sánsan nítorí ọba lẹ́sìn ṣe kọ́ mọ́ tara rẹ̀ jẹ nítorí pé owó ilé ayé ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ fálàfù

salaamaleykum. aleykum salaam wa rahmatulah. akọ́lá jimá. ẹ ṣe o. ọlọ́run o jà sọ́pọ̀ rẹ̀. orúkọ mi sẹ́rífàtò abdulsalam látòkè wọ́dí òdùmọ̀sán. ẹ dákun béèrè tèmi ni pé ẹni tó mọ̀ wípé tí wọn bá ti so igi lórí ìyàwó òun ò tí ì lẹ́tọ̀ọ́ sí i. tọ́wá bá ṣàṣepọ̀ tọ́wá lóyún tán tọ́wá ní à wọn ò gbọ́dọ̀ mọ̀ pé èmi mo ṣe nǹkan bẹ́ẹ̀ kọ́ lọ sẹ́yìn ni. ó sọ òfin ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ ni kókó lọ mọ sẹ́yìn dànù lórí tí mo fẹ́ béèrè. alhamdulilayi láti pèlè òfin ọlọ́run ọgbà kẹ́nìkan ṣe zina nítorí pé zina tẹ rí yẹn náà láti sọ̀rọ̀ rẹ̀ ṣáájú ẹnikẹ́ni tó bá fi lè ṣe kò sí bó ṣe lè ṣe láyé yìí tó bá jìyà rẹ̀ tó bá dénjọ́ gbẹ̀ndàlù kìyàmà ọbẹ̀ lábẹ́ bolúwa bá ti ṣe fẹ́ tó bá wu ọlọ́run ẹlẹ́dàá wa láti kọ́kọ́ fìyà jọ́ ò lè jàjà bọ́ tó bá sì wù láti ṣàmójúkúrò fún ọ òun náà lọ́ba ti ṣe ń tọ́ bá wù hmm. sọyìn tá à ń máa bọ́rọ̀ owó sì padà já sí sọ yẹ ká máa rọ́ọ̀lù hmm. kò yẹ ká rọ́ọ̀lù rárá kí ló dùn ganu zina ìgbádùn ṣẹ́jú kan àbámọ̀ láéláé ẹ tún tọ ẹ tún fi ẹ tún fi zina ẹ tún fi kó bọ́ ọmọ ọmọ tó ṣe pé mọ́wọ́ kò mẹsẹ̀ ẹ kọ rẹ̀ wá sílé ayé gbọ́nà àbàjẹ́ ọ̀nà aráàlú ni ń dùn máa adịgọrọ gbọ́rọ̀ wo lẹ sọ ọ̀rọ̀ dúndùn wo lẹ sọ débi pé bọ́sọ̀kò tó ń di rẹ̀ kọkùnrin náà máa bọ́sọ̀kò tó ń di rẹ̀ ha a'udhu àwọn èèyàn rárá náà ló bízì náà hmm. wọn ò ní bẹ̀rù ọlọ́run bíi ti wùlé òkèrè mọ́ wọn ò bẹ̀rù ọlọ́run ò èèyàn ló bízì náà so ẹ sì máa ń pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹ má ti mú tojú kù hmm. pe olórí ibu ó sì tàn mí jẹ ni lórí ibu irú orí wo wọ́n dájú pé àwọn olórí ibú lórí ìpàdé olórí ibú hmm. a'udhu billahi minash shaitani rajim ẹ ti wá dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá tọ́ pé ìjọ́gbìn dàlùkì àmà ni ọlájà hmm. ẹ tún wá ní ẹ ó tún yẹ torí káwọn èèyàn má bàa gbọ́ ẹ̀bẹ̀rù ọlọ́ ẹ̀rù àwọn èèyàn ni wọ́n ń bà yín ní ìsìn pé wọ́n gbọ́ pé irú aládàrú nǹkan yìí wò hmm. lọ sẹ́yìn ó sì lọ sẹ́ Islam ọ̀gbà kan sẹ́yìn ẹ má pọ̀ ọmọ ọlọ́mọ kódà kó ṣe pé ọ̀nà àránù lẹ fi fẹ́ pè wálé ayé islam ọ̀gbà kẹ̀kẹ́ sẹ́yìn hmm. islam kan ò sì sí tẹ́nìkan ó ló ń mà nípa rẹ̀ tí wàá ní ẹ máa lọ sẹ́yìn hmm. nítorí pé àti gbọ́ àti gbọ́ kí ni ẹ gbọ́ náà ni hmm. ẹ gbọ́ náà ni torí de eléyìí báyìí ẹ gbọ́dọ̀ sẹ́yìn o ó dàbí ẹni tó fẹ́ fìtọ̀ fọ̀gbẹ́ ni kò síbẹ̀ ṣe lè fìtọ̀ fọ̀gbẹ́ tí ó mà nítorí pé gbogbo náà padà hàn pé ọ̀ràn náà lẹ̀ dá torí ẹ̀ tẹ́ bá tún wá níyẹn lọ sẹ́ náà ni tọ́lá ẹlẹ́dàá bá ká dára pé bẹ́ẹ̀ lọ́mọbìnrin ọba lọ kò fẹ́ mọ̀ pé gbogbo ẹsẹ̀ rẹ gí náà mi sèyàn dáràn kù ní hmm. ọlọ́run sànù. hello. hello salaamu aleykum rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tí ó kọ yín ibi ẹ ti ń pè yìí. àbùjẹ́lì láti ghana ni. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí ìmọ̀mù bá ń kí pé àwọn ti pe ìṣá ẹ̀ hmm. èèyàn ò tí ti rí i àpò wọn ti pè ń rẹ̀ ṣé wọn jí gbẹ̀hùn dìde ṣé yẹn lè wá ṣe èèyàn lè kí jẹ́mọ tí yẹn bá pé mẹ́ta kí mọ tẹ́yìn sí kí mọ dúbí. ṣẹ́gun wọn ti pè wọ́n ti pè ń rí iṣẹ́ àbọ̀ wọn ti tún aláwọ̀. alhamdulilayi. ó ti tọ̀. ẹlẹ́kẹ̀jì ni pé ṣé àmọ́díyà obìnrin tí ò mọ àtúndà wọn dáadáa tó bá ṣálámọ̀ sí yẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ ti mọ̀ ń parẹ̀ náà bisimilah. alhamdulilayi yóò máa ń pèpè fún sọlẹ́tìlá ìṣá tó sì ṣẹlẹ̀ pé èèyàn ti ṣe sọlẹ́tìlá magrib lópin ìgbà tí wọ́n bá ti ṣe kọ́mà hmm. àti wọ́ àti wọ́ àti wọ́ tẹ́ pẹ́ tẹ́ ti ṣe sọlẹ́tìlá eh, magrib kò sí tó burú kẹ́ ṣe sọlẹ́tìlá magrib yẹn jàmá ojú hmm. ọ̀nà tó fi jẹ́ pé ti parí sálámà hmm. kó tó di pé wọ́n ṣe kọ́mà ṣùgbọ́n àṣọ pé kí ló dé tẹ́ fi fi sọlẹ́tì gan tẹ́ fi fi kalẹ̀ sọlẹ́tì tó yẹ káwọn mùsùlùmí èsì ká máa fi falẹ̀ ká máa ra aláàrí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ti ṣe wí ẹ sì ti ṣe sọ̀látùl magrib yìí kó tó di pé wọ́n ṣe kọ́ máa sọ̀látùl àṣà hmm. ẹni tí ìbá ṣe mùsùlùmí tó bá sálámà sí mùsùlùmí òfin ọlọ́run ni pé wọn à ní dáhùn gẹ́gẹ́ bá ṣe máa ń dá mùsùlùmí lọ dídáhùn tí wọ́n dáhùn ni wa alaykum hmm. bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam la tabda'u ahlal kitabi bis salam fa idha sallamu alaykum faqulu wa alaykum. ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sálámà sẹ́ńtẹ̀ ṣe mùsùlùmí sálámà tá a mà sí assalamu alaykum ni o ó kí káàárọ̀ ó kí káàsán ó kí káalẹ́ lẹ́yìn ọ̀tọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ o. àmọ́ tó bá yẹ pé ní tí èsè mùsùlùmí kọ́kọ́ sí assalamu alaykum sí wa mùsùlùmí ní kíkí tí èsè tàwọn anábì ní kò dá wọn lóhùn pé wa alaykum. ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa fi ọládùn níbi lò wá tẹ́ bá ti ń rí i ẹ máa láìkí ẹ̀ kẹ́ ẹ sì tún máa share rẹ̀ bákan náà kẹ́ ẹ máa follow rẹ̀ pẹ̀lú kí ọ̀gọ̀rọ̀ náà kí wọ́n lè láǹfààní àti jẹ mọ̀kútùn rẹ̀ kí wọ́n sì láǹfààní àti gbọ́ àgbọ́yé ẹ̀sìn sí síwájú àti síwájú sí ẹ lọ́hùn. Hello, salaam aleykum. Aleykum salaam wa rahmatulah. Ọkọ yìí o. Ẹ̀kọ́ mi Ismail. Láti wo? Láti Papa Alápò. Láti? Papa Alápò. Kí ni ìbéèrè yín? ẹjọ́ ẹjọ́ ṣé ó tọ́ súnà yóò bá fẹ́ fẹ́ yàwó kí yàn ló máa béèrè sí lọ́dọ̀ àǹfà. kí yàn ló máa béèrè fún. bẹ́ẹ̀ni. bíi ti báwo ṣé kán bá yín wẹ́ni tẹ́fẹ́ fẹ́ ni àbí kán bá yín béèrè ń parẹ́ pé iṣẹ́ lè fẹ́ àbẹ́ẹ̀ lè fẹ́. bẹ́ẹ̀ni ìwọ ìwọ ń nu méjèèjì bí pé kí n fẹ́ fẹ́yàwó sí i mhm. so kí n wá lọ sí ọ̀dọ̀ àwọn àfa lọ pé kọ́ bá bóyá a lè fẹ́ra àbí a lè fẹ́ra. bóyá kádàrá yín bára yín mu alhamdulilayi kọtọkọtọnà lábẹ́ òfin Ọlọ́run pé tó o bá fẹ́ o bá fẹ́ gbégbèsè kan àbọ̀ fẹ́ dáwọ́ lé nǹkan kan kó wa lọ sọ́dọ̀ oníyàwó kíkọ́ bá òwò báwọn ni ó ṣe rí sẹ́ni náà wà tó máa tó lè ṣẹlẹ̀ kò sẹ́nìkan tó máa tó lè ṣẹlẹ̀ Ọlọ́run bá nìkan ló máa tó lè ṣẹlẹ̀ hmm. kẹ́nìkan wá sọ fún wa pé òun máa tó lè ṣẹlẹ̀ lọ́la àwọn pé bàbá ńlá òpùrọ̀ burúkú ni. ẹni tí ò dára rẹ̀ mọ̀ sí wa lè dẹ́ lómi mọ̀ hmm. ẹni tí ọ̀ma tó lè ṣẹlẹ̀ sóun láàrin ìṣẹ́jú àyà sígbà tẹ̀ ń sọ̀rọ̀ ó sì lè máa tí ó ṣẹlẹ̀ nígbèsè ayé tiẹ̀ hmm. ó dájú pé wọn náà tọ́ lọ bá ọ̀gbọ́n hmm. torí pé òfin ọlọ́run ọba sọ fún wa ìpè qul la ya'lamu man fi as-samawati wal ardi àti ilẹ̀ méjèèje tó tí ìbá ṣe pé ìwọ náà bá jẹ́ pọ̀ ọ̀gbọ̀n lẹ́yìn tọ́lọ́n ti sọ fún ọ pé ẹnìkan ò sí tó máa ń tọ́pa mọ́ yàtọ̀ sóun tó ayẹ kọ́ lọ béèyàn abara bíi tẹ tọ́jú olódo ìwọ olódo kò tún lọ wádìí nǹkan tó ṣe pọ́lọ́ nìkan lọ́mọ̀ tí ìbá ṣe pé àìmọ̀kan dáyàn láàmú. Hmm. ànábì sallallahu alaihi wa sallam ti fi hàn wá ewu ńlá tí ń bẹ lórí ẹni tó bá lọ sílé oníyẹ̀wò oní hmm. فقد كذب بما أنزل على محمد صلى الله عليه وآله وسلم إن tó bá بني bó níyàwó kan babaláwo ni alágbègbà ni àáfàá náà ni ti ń tẹ́yàrìn tó oníkọ́bọ̀ owó nǹkan kan tó pamọ́ tó ń náà wá sọ pé báyìí báyìí ni ó rí tí wọ́n bá gbàgbọ́ ó ti ṣe kẹfẹ́rí sí tọ́lọ́ ń sọkalẹ̀ fanabi Muhammad sallallahu alayhi wa sallam torí de ilé ẹjẹ́ ká kéè àṣàkáṣà yẹn ó bá àwọn èèyàn jẹ́ ńlẹ̀ Yorùbá yìí wọn àgbọ́ lọ́wọ́n bá gbọ́ rárá ọlọ́run bá wọn sọ̀rọ̀ wọn máa fi tipa làbá rẹ̀ hmm. orin tí àṣetọ́ni kọ sí wọn létí ni wọ́n máa gbàgbọ́ hmm. ọlọ́run sọ fún wọn pé kò sẹ́ni tó máa ń tọ́pa mọ́ ìwọ́n sì ń sọ wípé àwọn kan wà tí wọ́n máa ń tọ́pa mọ́ hmm. ìbáṣepẹ́ nìkan máa ń tọ́pa mọ́ ni kò ní kú láéláé aburú ìbá ti ṣe òṣì òní ta ó nìkan lórí ọba sodo sọ́dọ̀ rẹ̀ kí ló á dé jẹ́ pé wọ́n ń tàn wá àwa náà ń tan láńtà òfin ọlọ́run ọ̀gbà kó o lọ sọ́dọ̀ ẹnìkan pé kó bá owó ń tọ́pa má torí kò sẹ́ni tó máa ń tọ́pa má àfọlọ́n. Hmm. ta ló bá àwọn oníyàwó náà wo tìyàwó wọn náà rí. ṣé ìyàwó ìkú máa wọn lọ. Hmm. àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ń sáfẹ́ lóbìnrin wọn èyí yàgàn. Hmm. ṣé àwọn ìyàwó tí wọ́n jẹ́ bìlísì wọ́n jẹ́ fìtínà tí wọ́n máa ń lura wọn kanra wọn lágbóhùn gbogbo gbà. ta ni òun náà wo tiẹ̀ dáadáa ni àbáwọn ọ̀gá rẹ̀ ọba wo tiẹ̀ dáadáa ni ẹni tí ń tàn yín jẹ ti gbọ́n ẹni tí wọ́n ń tàn jẹ ni kọ́lọ́ má jẹ kó kú sígbó àgọ̀. Hmm. hello. hello. ó kọ yín. láti ojú àwọn mẹ́ríkà. kí ló kọ yín bẹ́ẹ̀. abdullahi kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa tí dókítà sọ nípa pé kí ọlọ́mọ wo kíní ò dà òun ṣe àdí. ẹ bá mú béèrè tẹ fẹ́ béèrè gangan ní ṣókí torí àsìkò ẹ má bínú plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè tá a bá ti fẹ́ béèrè gangan ní ẹja máa fàyọ ká má tún ẹ̀ṣẹ̀ máa wú ọ́ ńlẹ̀ mọ́ ẹ lọ́wọ́. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa salaam wa rahmatulahi wa barakatu kọ́ yín ọmọ ọba olókùn olóko ládòkè lẹ́yìn òkú mọ́tò. ìbéèrè yín o. ìbéèrè mi ni pé ǹjẹ́ ìfàyègbà ọ̀nà ìfẹ́lẹ́ ọ̀sán láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹlẹ́sẹ̀ mi láti fi ẹsẹ̀ ìsìlámù ilẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀kejì ni ǹjẹ́ títọ̀kadà àlùfáà sáà máa wí gáàsà báwọn èèyàn ti máa ń sọ pé inú òru là láti ìkọ́jú lọ́sílẹ̀ a sì rí gbọ́ pé wá ìyẹn wá fún ànábì ní kété pé òun àwọn wá lójú ilé ẹ̀kan náà mọ́fẹ́ kan bá ṣàlàyé ọ̀rọ̀ líle ilé ká ṣe ìfikùnlukùn pẹ̀lú ẹni tí ìṣe mùsùlùmí lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò sí nǹkan tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run lópin ìgbà tó bá jẹ́ pé ìkíní kejì àwọn ẹni tó fẹ́ fikùnlukùn yẹn àgbọ́yé wọn ó rinlẹ̀ ó sì jẹ́ nǹkan tó ṣe pé wọ́n nímọ̀ pẹ̀lú ẹ̀ kì ṣe pé jà nítorí pé ẹ fẹ́ fi ọ̀rọ̀ fi jómi tó rọ ọ̀rọ̀ ni nítorí wà lọ́dọ̀ tiẹ̀ wọ́n fẹ́ kó gbé ìyàwó sí nǹkan tó wà lọ́dọ̀ tiẹ̀ ntọ́ wà lọ́dọ̀ tiẹ̀ yan gangan gangan o tún fẹ́ fi yé pé tó bá ṣe é pé ọba tẹ̀lé bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó ti yẹ kó náà di mùsùlùmí nítorí pé kò ká dáadáa tó bá ká dáadáa kò bá mọ̀ pé kì í sọ̀nà ló ń wà eléyìí tí o sì gbọ́dọ̀ bíjà so eléyìí ká ṣe bẹ́ẹ̀ wọ́n nù nǹkan tó tọ́ lábẹ́ òfin ọlọ́run à ń pè eléyìí ní muqaranatul adyan islam farama ọlọ́run bẹ́ẹ̀ lé dáa wa ó sì fi hàn wá nínú alukur'an pé ó dùcú ilé sabili rabbika bilxikmati walmawcidati alxasana wajadilhum bilati hiya axsan ọlọ́run ẹlẹ́dàá wa ni máa pè wọ́n pẹ̀lú mà àti ìkìlọ̀ tó dáa tó bá di pé ẹ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ wọ́n di fàǹfà ẹ sí lọ́nà tó rẹwà jù ọ̀nà tó rẹwà jù ẹ wọnú orí báyìí ẹsẹ̀ báyìí kàńtọ́ wà ń bẹ̀ ìwọ náà sì gbé lọ́wọ́ náà gbé lọ́wọ́ ẹ̀ka tó ń wo orí báyìí ẹsẹ̀ báyìí kàńtọ́ wà ń bẹ̀ ẹsẹ̀ tó ń jọ gbé lọ sọ́jọ́ra wọn kọ̀mọ̀ jọra wọn sósì ṣeéṣe kápọ́lọ̀ náà ní sọ gbogbo eléyìí tó kò nídìí pé káwá yọ ẹsẹ̀ torí pé àyè ti wà fún gbogbo onílàkàyè láti dájọ́ nìsín hmm. ǹjẹ́ nǹkan yóò tọ́ wa ni àbí èso tọ́ tó hmm. eléyìí kò sí tó burú eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi hàn wá nínú alukur'an tó ní shahru ramadan alladhi unzila fihi alukur'an nínú oṣù ramadan òun náà la sọ alukur'an kalẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kọ́lọ́ ń sọ kalẹ̀ lódindi láti inú lawhil mahfud wá sí baytil izza ní sama láti inú baytil izza yẹn lọ́lọ́run tí wàá ní kí wọ́n máa sọ kalẹ̀ fanabi sallallahu alayhi wa sallam lábala súrà súrà áyà áyà ní ìbámu pẹ̀lú bí ṣẹlẹ̀ ti ṣe ń ṣẹlẹ̀ títí tó fi wá pé ọdún mẹ́tàlélógún. so eléyìí ni sísọ̀kalẹ̀ ló díndín yẹn ńlá gbàlérò pẹ̀lú pọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ní oṣù rọmọdán hmm. oṣù rọmọdán náà gan òru Laylatul Qadr ìṣẹ̀lẹ̀ yẹn wáyé. ẹ hmm. lọ́run salaamaleykum rahmatulah. maaleykum salaam wa rahmatulah ibaka tí o kọ yín. orúkọ mi ni yusuf láti Ọ̀yọ́. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè lọ́wọ́ dọ̀tí pé tó bá wáyé pé èèyàn ti wá sí pọ́ńtírì àti jámù ní àsìkò tó yẹ kí èèyàn ti látàrí pé àìmọ̀ tó pé kí ni nǹkan téèyàn ṣe ní sísè èèyàn ti gbọ́ ìgbé kò yẹ kí èèyàn ti ní àsìkò yẹn. pẹ́sàn mi àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni pé bí èèyàn bá ń kírun lẹ́yìn ìmáàmù tí ìmáàmù kà kí n tó ké ṣé táìmù yẹn ṣé èèyàn kà fátíà tí èèyàn bá ń kírun lẹ́yìn ìmáàmù. pẹ́ṣọ̀n rẹ̀ lẹ́kẹta òun ni pé tí obìnrin bá wà tó yẹ pé ó máa lọ sí ṣọ́ọ̀bù tó táìmù tí èèyàn bá dẹ̀ wà ní ṣọ́ọ̀bù yìí gbúra tù lè báyàn ní ṣọ́ọ̀bù pé kéèyàn kírun nínú ṣọ́ọ̀bù ló dáa ni àbí kí èèyàn lọ sí mọ́tì wà tó bá ti ṣẹlẹ̀ ipò ti ṣẹlẹ̀ rí náà gbèsè ayé yàn bí wọ́n ti ṣe kọ́sùrù ní wàjámẹ́ ní ìgbà tó ṣe pé kọ́sùrù àti jámọ̀rù kò tọ́ka pé yàn ṣe tó á pẹ́ kéèyàn tó mọ̀ pé ní téèyàn ti ń ṣe tẹ́lẹ̀ hùn kọ̀tọ́kọ̀tọ̀ náà báwo lèèyàn ti ṣe ṣàtúnṣe àtúnṣe rẹ̀ ní kó tọrọ àforíjì ó sì kábàámọ̀ lórí pé tó wá pò ń tẹ́lẹ̀ ni òun ò bá ti ṣe ọlọ́run kó forí jàn lẹ́yìn hmm. ìjọba. wọ́n ní tí ìmáàmù bá ń ka kí ó sókè sáànù kìfàtìyà ni bẹ́ẹ̀ ni á kìfàtìyà ó wá nínú hadithi Ubadah ibn Samit radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní la'allakum taqra'una khalfa imamikum bẹ́ẹ̀ wàá máa kí ó lẹ́yìn lè máàmù níbí wọ́n ní hadhan ni rasulallah a máa ka kí ó lásùrè ké anabi ni la taf'alu illa bi ummil kitab ẹ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ máa o. àyàfi fatiha nìkan hmm. fa innahu la salata liman lam yaqra biha torí kẹ́ni tí o bá ti ké fatiha kò ní sọlá àti imam bukhari àti muslim ni wọ́n gbé jáde àdìsí yìí fi hàn wá pé àti imam àti maamu àti ẹni tí ń dá sọlá ti ṣe ìkíni kejì kẹta wọn afẹ́pẹ́ kí wọ́n ké suratul fatiha ngbọ́dọ̀ àwọn tí wàá máa rí fatiha tiwa ké agbọ́tí lè máàmù agbọ́tẹni tí ń dá sọlá ti ṣe àwa tá a wà lẹ́yìn lè máàmù níta àmọ́ ṣe ni pé sọ̀hábí sọ yìí pé òun há àwọn àyè méjì kan tá ànábì ti máa ń dákẹ́ jẹ́ nínú sọ̀láàt alákòókò tó bá bẹ̀rẹ̀ sọ̀láàt tó bá ti sọ Allahu akbar kó tó di kó dẹnu lékè ó kéke ó máa ń dákẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá ka fatiha tó ka súrà tán kó tó ó tún máa ń dákẹ́ so ibi dídákẹ́ àti ké fatiha àti ké súrà tán àwọn náà ké fatiha àti wà bọ́ pàápàá jùlọ ńgbà tí sọ abẹ́tí ọ sọ̀rọ̀ nípa báwọn ti ṣe ń ka kí lẹ́yìn ànábì ó ní hezden àsúrékè tó o túmọ̀ sí pé ẹ̀yin ó súrékè fati àtìyìn eléyìí ń jẹba wọn láwọn ń tajà ọjà ní sọ̀látò bọ́ọ̀rù àti àsúrì ti máa bá wọn bóò làwọn ti máa ṣe pẹ̀lú sọ̀láàtì méjèèjì kóbìnrin ọlọ́mọ o ètò ọlọ́lájú nínú sọ̀láàtì rẹ̀ lè tó bá ṣe nílé rẹ̀ sọ̀láàtì tóbìnrin sì ṣe. Si ní ìta àárín ilé wọn ọlọ́lá ju ètò lọ sí mọ́ṣáláṣí lọ ètò wá sínú kọ̀rọ̀kọ̀rọ̀ ilé wọn ó tún lọ́lá ju ètò ṣe ní tààrin inú ilé lọ. Hmm. sọ ẹ̀yin tí wàá wà lọ́jà ní ìsìn báwo lẹ́tí wàá máa ṣe ṣọ́ọ̀pù èṣèlé hmm. ọjà ìṣèlé. so torí de eléyìí báyìí tẹ́ ẹ̀ bá ti lè máa padà lọ sílé lọ ṣe sọ láti yín torí pé ẹ ti wà lọ́jà sóko búrú ẹ lọ mọ́ṣáláṣí láyé àwọn obìnrin kẹ lọ dúró kẹ ṣe sọ láti yín. hello. sàlámù aleykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín. orúkọ mi ni ajá kúláàsì abdulwahid ṣèlérí má fi àṣà ìjìlá kí ni ìbéèrè yín. ẹ ká fi ìbéèrè ẹ ká fi pé wọ́n ní ọlọ́run lè fi ojú fo ẹ̀ṣẹ̀ ní ìjà ẹ̀jẹ̀ni tó bá lọ mọ́tà tí wọ́n kàn bẹ́ẹ̀ ni tí ìgbésẹ̀ tí ọyún mọ́tà tí ó ti ti ní bí ọtí tọ́jú ọ̀dọ̀ ojú fo ojú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà dà ọlọ́kànlẹ́kùn rámọ́tì ń báyìí. alákòlá ìbéèrè tẹ́ ẹ fi lágbàá ẹni wọn sọ pọlọ lè ṣàfojúnù fún ẹ̀ṣẹ̀ téèyàn máa máa dàgbà mi ṣé téèyàn bá lọ hajj tọkàn eyín mọ́kàmánu tá a tún á rí ilé ọtí sọlọ lè ṣàforíjì fẹlẹ́yìn náà akọ́ ni pé ẹyin mẹ́kà tẹ wí o hmm. kò séyìn kan ti ń jẹ ẹyin mẹ́kà nítorí pé islam kò sọ pé torí pa lọ́ọ́ ṣe hajj ká di ẹyin kan mánu hmm. bá àjọkùnrin bá àjọbìnrin so obìnrin àyè gbà òun lábẹ́ òfin ọlọ́run kó fi nǹkan kan kó fi bo eyín rẹ̀ lábẹ́ pé ń soge hmm. kò bá jẹ́ èpo wúrà kò bá sì jẹ́ èpo fàdákà ni fi bo eyín rẹ̀ òun ọ̀sẹ́ lọ́ọ̀ àmọ́ kùnrin kí wọ́n wá débẹ̀ wọ́n á lọ di èpo eh, wúrà kan òde mẹ́yìn èpo fàdákà òde mẹ́yìn àwọn tí wọ́n ń bọ́ sọ̀rọ̀ tí wọ́n á máa bóyin àjí pé kìnnì kí ló ń jẹ́ bẹ̀ sọ̀rọ̀ pé a lọ sí hajj láti lọ wá oríkì kan orúkọ ni hmm. nítorí pé hajj tẹ rí yẹn ìjọsìn ni tẹ wá rí gbogbo ìjọsìn tá à ń bá ń ṣe ní tó lè jẹ́ kó nítumọ̀ ó ní ládàá ó náà ní ká sọ ẹ̀sìn wa níbi kárí mi hmm. ká sọ ẹ̀sìn wa níbi àṣehàn nítorí pé tá ẹ bá ti ṣe nǹkan kan tẹ́ ẹ̀ ṣe nítorí tọ́lọ́run ọba nìkan ó ti dà sí ìdànù kọ́nà ẹlẹ́dàá kọ́dà kún kọ́ má sí wa lálásì ìdànù. o ètò túmọ̀ sí pé ẹ̀yin obìnrin ẹ̀ bá àmọ́ ti lọ mọ́kà hmm. ẹ̀yin lè kan ẹyin mánu lẹ́yìn wúrà ẹ̀yin gold àbí ti fàdákà silver kò hmm. sẹ́ni tó lẹ́yìn ṣe ṣe bẹ́ẹ̀ ẹnu yóò ní tìtorí rẹ̀ wú hmm. nítorí kò ní í ṣe pẹ̀lú ájì eléyìí oge ni àwọn áfíríkà náà wọ́n karọ́ nkún wọ́n bá ti lọ ájì báyìí yóò ti ó kó wọn máa tan pọ́ńté yín <laughs> ní tó tó yanu àti tí ò tó yanu wọ́n tan pọ́ńté yín láì ṣe mọ́tò <laughs> so torí di eléyìí jẹba ẹlẹ́kejì ẹ wá ní ṣé ó sì dáa kéèyàn lọ hajj kó tún wá jẹ́ kó ńlá ń bá lé ọtí láì lọ hajj gan kí lọ wá délé ọtí ṣebí mùsùlùmí ni wọ́n hmm. ìsìláàmù ṣe nǹkan léèwọ̀ kò ní í ṣe pẹ̀lú pé mo lọ hajj ntí islam sì ṣe lẹ́tọ̀ kò nídìí pé mo lọ hajj bí hmm. ẹran iléyà pípa kò ní í ṣe pẹ̀lú pé mo lọ hajj hmm. ọlọ́run ẹlẹ́dàá wa fún kápá láti pa kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá tó lọ hajj nà hmm. ọlọ́run ọba sì fún ọ lágbára ọlọ sí hajj ọdarí dé olówó tó fi pẹran hajj tó fi pẹran iléyà lọ́dọọdún ọlọ́run ò tú láti rẹ kọ́ lọ́jà lè eléyìí túmọ̀ sí pé ẹja túbà lọ sọ́dọ̀ lọ hajj tẹ yẹn ìjọsìn ni tọ́lọ́run kò sì dá kí mùsùlùmí ó jẹ́ pé ó máa fagbọn ọlọ́run ọba ya hmm. ó lọ hajj àbọ̀ ó lọ hajj wọ́n fi hajj ṣe zina wọ́n fi mutí rárá wọ́n fi lu jìbìtì wọ́n fi ta tẹ́tẹ́ wọ́n hmm. fi wẹgbẹ́ oṣó wọ́n fi wẹgbẹ́ àjẹ́ hmm. mùsùlùmí ó gbọ́dọ̀ ṣe gbogbo ohun tí torí pé tá a bá kú ìṣirò wà àwọn lè rán àforíjìn tó bá túbà ọlọ́run àbọ̀ foríjìn hmm. kódà tí ó bá túbà tó fi kú kápẹ́ yẹn mu tí ó fi kú. Hmm. ó sì gbà yí pé ìwọ ọlọ́tí èsè pé wípé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún òun hmm. torí tó bá ti sọ pé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún òun di kèfèrí. kò sọ yí pé ọlọ́run ọtí mímu lẹ́tọ̀ọ́ fún òun ṣùgbọ́n ó sì mutí ni tó fi kú hadisi kan wà tánàbí sallallahu alaihi wasallam tó fi hàn wá pé ẹni tó bá mu àmupara kú ọlọ́run ọba ẹlẹ́dàá ò ní so ẹni tí wọ́n mutí tí mutí lẹ́ẹ̀kan láàrin tí mú lẹ́ẹ̀kan láàrin kò túbá títí tó fi kú hmm. yóò máa bẹ tàtẹl mẹṣíà nítorí pé anabi sọlọ àti sọlá nígbà tí wọ́n bá mutí náà ó yẹ kó jìyà tí ó bá jìyà láyé yóò máa bẹ lábẹ́ bọlọ ń bá ṣe fẹ́ níjọ́ gbẹndàkìyàmù hmm. tó bá wọlọ àpé kó jìyà rẹ̀ yóò jìyà rẹ̀ nínú jahannam hmm. tó bá sì wọlọ ọbẹ ẹlẹ́dàá wa foríjì ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwé omi ń wọ facebook ẹ máa fi ọládùn níbi ìlú wa tẹ bá ti ń wa ẹ máa rí wa tá à ń ṣe lọ́wọ́ kìtìkìtì tẹ bá ti ń rí ẹ máa láìkì ẹ ẹ máa ṣíà rẹ̀ bákan náà kẹ́tù máa fọ́lò rẹ̀ zero seven zero zero nine zero five one six four five four three zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. Sọ́mọ́ ọlọ́kọ̀ tí wọ́n máa ka tù. Ayé Sàlámù Rahmatullahi wa barakatuh. Ìwé ni ó kó wà kílé. Ó ń la ntàlátọ̀ yọ aláàfin. Ìbéèrè yín. Ẹ mo kí àwọn kọ́ wà láti gbé wá. Hello. Asalaamualeykum warahmatullahi wabarakatuh. Wa aleykum salaam rahmatullahi wabarakatuh ó kọ yín. Ibrahim ló ń sọ̀rọ̀ láti Dubai. Dubai kí ni ìbéèrè yín? Ẹ ẹ kí àwọn olùgbàgbé alákòwá ṣe yàtọ̀ lákàrọ̀ fún wa ìbéèrè mi ni pé àwọn òbí méjì tó ní gbólóhùn aṣọ látara gbólóhùn aṣọ yìí so bàbá wa ní pé òun fẹ́ rí ìyá àti àwọn ọmọ ọmọ so tó dé ẹ̀yẹ́ pé ó pẹ́ ìkànnà àwọn ọmọ bàbá yìí tó jẹ́ obìnrin wá fẹ́ ní ọkọ afẹ́ bèèrè pé ṣé ó tọ́ lábẹ́ òfin ọlọ́run ẹlẹ́dàá lẹ́yìn tó jẹ́ ẹ̀gbọ́n ọlọ́kùnrin fóbìnrin láti ṣe wàhálì fún gẹ́gẹ́ bí nǹkan tó wà ńlẹ̀ gbogbo ìgbìyànjú làwọn ọmọdé ti sà láti bẹ bàbá yìí bọ̀ bàbá yìí kọ̀ jálẹ̀ pé òun ò fẹ́ rí wọn mọ́ ẹ̀rí kan náà àwọn obìnrin wa fẹ́ lọ́kọ abẹ́ pé ṣó tọ́ lábẹ́ òfin ọlẹ́lẹ́dàá wa láti jẹ́ pé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún obìnrin yìí láti fà á lọ́kọ lọ́wọ́ sa ìbéèrè mi náà nìyẹn asalaamualeykum rahmatulah. alhamdulilayi eh, orí bíbẹ́ òǹkọ́ lóògùn orí fífọ́ hmm. eh, àwọn èèyàn méjì bá wà kò sí tàbí ṣùgbọ́n wọ́n lè síra wọn gbọ́ yé hmm. eh, gbogbo àìgbọ́ra ẹni yé tó bá wà ó lè kọ̀yàwó ó lè kọ́ mà. Hmm nítorí pé ẹni tó bá kọ ọmọ ó ṣera rẹ̀ lábẹ́ òfin ọlọ́run kápẹ́ nìkan kọ ọmọ lọ́mọ hmm. kọmọ sáàmọ ṣàṣìṣe hmm. bó la ṣìṣe tọmọ ò rí mbẹ o náà ní kọmọ náà sọ pé nǹkan òbí òun lóbi tí wọn bá lọ kọ òbí rẹ lóbi ìgbà náà ni bàbá ńlá aburú ṣẹlẹ̀ àmọ́ tó bá mọ lórí bàbá tiẹ̀ nìkan bàbá ló ṣera rẹ̀ hmm. nítorí pé òun kọ ọ lọ́mọ ètò túmọ̀ sí pé tí wọ́n bá lọ kú ìwọ ló sì ní gbogbo dúkìá tó wà nílé ayé yìí bàbá hmm. yìí ò ní jogún rẹ̀ hmm. àmọ́ tí wọ́n bá ti kọ́ ń bàbá tí bàbá ń bá fi lè kú ebó ńlọ́kọ̀ ọlọ́mọ hmm. ìwọ ò sì kọ́ ń bàbá ó jogún rẹ̀ torí ẹ̀ ìwọ náà mọ̀ pé irun tí bàbá rẹ̀ ṣe ni wọ́n náà ṣe fáwọn náà jẹ́ wọn máa lọ́dọ̀ tiwọn páwọn láwọn kọ́ ọlọ́mọ ìwọ ọmọ kọ̀ wọ́n bàbá òun náà ni bàbá rẹ̀ tí ọba wa ṣẹlẹ̀ báwọn wípé bàbá yìí ló ń kọ ìyàwó tọmọtọmọ tí ọba di pé ọ̀kan nínú àwọn ọmọbìnrin ó fẹ́ ẹ bá bàbá yìí sọ̀rọ̀ ni bàbá ọmọ yín báyìí ó lóun fẹ́ lọ́kọ bọ́yọ́ hmm. lọ́n lè ní kó kó jẹ kó túbá hmm. ó lóun ò fẹ́ kẹ́nìkan kún tiẹ̀ bó ń sọ̀rọ̀ wọn máa wọn ẹni tẹ́ ń sọ̀rọ̀ rí láyé kò sí wàhálà tí bàbá bá kú bàbá náà ní kú láì hmm. tí ì kú bàbá ọlọ́dẹ orí ẹlòmíín náà lè dípò rẹ̀ torí pé Ànábì sallallahu alaihi sọ pé fa in ishtajaru fa sultanu tí gbogbo ẹni tó yẹ kó fọmọ lọ́kọ bá ń jà wọ́n sọ pé èmi ò ní fi fún èmi ò ní fi lọ́kọ èmi náà ò ní fi lọ́kọ àà lè jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ kọ́ wá dilẹ̀ kọ́ wá di pé ìranù ọmọ ṣẹlẹ̀ àbí ká gbàgbé sí ayé tí ẹ jẹ́ kọ́ wà láyé láì lọ́kọ so ìgbà náà ọ̀rọ̀ rẹ̀ ó lọ sọ́dọ̀ ìjọba ṣùgbọ́n ní ìsìn kò tí ì tó lọ sọ́dọ̀ ìjọba bàbá yẹn tó lòun ò ní fi lọ́kọ ọlọ́run ràn yín lọ́wọ́ ọmọbìnrin zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ dákun ẹ̀yin tí ẹ ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ ká dẹ́kun mímọ àṣìbẹ̀ torí pé àní láǹfààní àti máa mú àtẹ̀jíṣẹ́ kankan lórí nọ́mbà yìí eléyìí lẹ́lẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí plus two three four eight zero eight three two nine three eight nine six ìyẹn gangan ni a fi ń gba àtẹ̀jíṣẹ́ wọlé hello. hello. ó kọ yín o. orúkọ mi ni dr samson adéyẹmọ. kí ni ìbéèrè yín. ṣé tí obìnrin bá wà nínú oyún tí àwọ̀ ẹ̀ ramadan sì dé tọkọ dandan fún ọjọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ náà láti gbà àbí kò yẹ tó bá ti jẹ́ pé mùsùlùmí bá lọ òfin ọlọ́run ní pé gbogbo mùsùlùmí àti mùsùlùmá yóò sì ìdíwọ́ kan fún bí nǹkan oṣù ẹ̀jẹ̀ ìbímọ jíjẹ́ arúgbó kùjọkùjọ aláàárẹ̀ onírìn àjò ọ̀wọ́n pé mo lóyún mo ń rí ma kọ̀kọ́ dínà kó o ṣe Ramadan dáadáa tó láti ọgbọ́dọ̀ ṣe hmm. ẹni tó bá wá ti mara rẹ̀ pé kò ní rọrùn fóun islam sọ pé kò burú kó máa jẹ ọ̀sán nínú rọmọbọ́ọ̀nù kó máa wá ka ọjọ́ yóò san padà lẹ́yìn rọmọbọ́ọ̀nù. Hmm. hello. àwọn àwọn ṣùlẹ̀ bára káàtì. maaleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ orúkọ mi ni ibrahim sale haruna from odoro Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín ìbéèrè àkọ́kọ́ tó ẹ̀kọ́ fi dọ̀tú yẹn ku abala kan tí wọ́n bá rántí òun ọba tí níyàwó pé tóun bá níyàwó pẹ̀lú ìdìnnà tóun ṣe ṣé kinní yẹn ò ní. àwọn ah, ti wá yí haruna <laughs> èyí tó kí tó bá níyàwó tó lọ́mọ ẹsẹ̀ tiẹ̀ kò ní ràn ọmọ ẹsẹ̀ tiẹ̀ ò ní ràn ìyàwó nínú yorùbá lẹ́vù ìgbàgbọ́ àwọn yorùbá ni pé ẹsẹ̀ bàbá kan ràn ọmọ ẹsẹ̀ ọmọ kan ràn bàbá ọlọ́run bá ti sọ eléyìí ó ti clear nínú alukur'an hmm. ọlọ́run ni alla taziru wa ziratun. wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan ò ní ru tẹlómi òfin ọlọ́run tọ́lọ́run ti ń sọ̀kalẹ̀ fún gbogbo anabi pátá porongodo nánu kò sófin kan tọ́lọ́run sọ̀kalẹ̀ pé nìkan ru ẹrù ẹ̀ṣẹ̀ nìkan lọ hmm. kò tiẹ̀ sálà rù lọ́rùn <laughs> láyé ń bí náà oníkálukú wọn nítorí ọmọ bá dáràn ló ṣe ló kọ tiẹ̀ hmm. so ìwọ lọ dáràn ìwọ lọ máa gbọ́ ẹ̀ṣẹ̀ tiẹ̀ ọmọ hmm. rẹ kí lọ́kàn ìyàwó rẹ kí lọ́kàn so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́run kó bá fi san án lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan jọ̀kan láti ìgbà ìwá sheikh jazakumullahu khairan kọ́lọ́n kó tí wọ́n bá aṣọ agbára dọ̀tún sí fún yín kọ́lọ́n kó bá fún yín ní husnul khotima àti ẹ̀mí gígùn àtàlàfíà tó péye dórí ògóńgó ọkùnkùn àtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ọ̀làdùn níbi ìlú ló kọ́ mi ọjọ́ méje lápàdé títí gbaná sálámù alaykum rahmatulahi wa barakatuhu.